ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي تقوى الله عز وجل قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله صناعة التخفيف لعدم المصيبة تتم بكلمات إيمانية مؤثرة والخطوات العملية الموثقة ومن هذه الكلمات الحمد لله على كل حال الدين باقي والمصيبة تزول قد حدث أكثر من هذا ثم زال ومن هذه الكلمات عباد الله لفظ وحدي أسلوب قرآني يدلي به الله سبحانه وتعالى رسوله قال الله تعالى ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاء نبأ المرسلين ومن هذه الكلمات عباد الله الحزن لا يغير من الواقع شيئا قال الله تعالى إلا تنصروا فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وعذب الذين كفروا وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا ومن هذه الكلمات عباد الله إن ربي معي قال الله تعالى فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمحرقون قال كلا إن معي ربي سيأتي بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم من فيه من الآيات والذكر الحكيم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 àdúgbò ní wọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣáájú àwọn ọ̀rọ̀ ṣáájú ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó ti wọ́n ní mùsùlùmí àpàdé tí ó ti máa ń bẹ́ẹ̀ dá níbi ìsìlá sílẹ̀ ìjọba máa ti wọ́n sá lórí àwọn aráàlú rẹ̀ àti àwọn àti gbogbo àwọn àti abátútẹ̀lé ojú ọ̀nà àwọn àti ọjọ́ ìdá òkúta. Ṣé ìdí ẹ̀mí kọ̀ lọ́ba tẹ̀lẹ̀ sí ẹ̀dá ọgbẹ́ kan ni èyí máa ń lapa púpọ̀ lórí ẹ̀mí tó jẹ́ títẹ́ fíìn rẹ̀ ẹ̀ ń tí ọba tẹ̀lẹ̀ sí oníkanlẹ́ ọ̀wà ọlágbára oòrùn ní bí o ọgbẹ́ ìtàkùn ọmọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí o ti yá sí ọgbẹ́ ara tọ́ba tẹ̀lé lẹ́yìn akẹ́kẹ́ ẹ̀rọ ẹ̀lọ́ ní àwọn akẹ́kẹ́ yẹn lè lò èso yá sí bẹ́ẹ̀ yóò ṣe wúyẹ́ bẹ́ẹ̀ náà ni èsì ẹ̀rí pọ̀ àwọn kan wà tẹ́lẹ̀ máa ń lò bí òun lọ́yà sí pé pẹ̀lú òkú ọlọ́run láì sí èmi sí i. téèyàn bá lò ó nígbà tí ó bá yẹn nínú jẹ́ èsì ń ròyìn àti nínú ni ó kó ọ̀dọ́ òfìsì wúlò yìí. Àkọ́kọ́ nígbà tí èèyàn bá rí ìgbàgbọ́ mi kọ̀ bá sunna nabi wa muhammad sallallahu alaihi wa sallam tí a nabi bá rí ga sí inú rẹ̀ sọ̀rọ̀ sí ó fi máa ìdẹ́nu wà ọ̀rọ̀ yóò fi alhamdulillah gẹ́gẹ́ ìyàwó àìsà orí ọlọ́wọ́ àìsà ẹ̀yọ́ ìsọ̀. Tùmọ́tò wá sí pé nǹkan tí ẹ̀mí kọ̀ ní النبي صلى الله عليه وسلم يقول الحمد لله على كل حال يعني في يونية يونيكو لم يوم يعني مرنا يوني يعني كل مرنا gbogbo kọndíṣà tí wọ́n yí ní wa. ẹni wọ́n pè é léyìí gbọ́dọ̀ ìgbàgbọ́ kan ní gbogbo ibẹ̀ bí nǹkan tẹ̀síọ́ yẹn gbọ́dọ̀ rẹ̀ kó tó ọlọ́run ó sì fi ìdùnnú ọkùnrin ọ̀pẹ ọ̀yá. kódà àwọn tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n máa ti mà pé yóò gbọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ tí oníkàdùkú ń bá ní oúnjẹ ẹgbẹ́ sọmọ́ ṣùgbọ́n lóun ẹ̀mí rẹ̀ ọ̀nà ọ̀gá yóò yí padà sí bá mi ọjà ti pé olùkà náà ni ó lè sọ. الشريك نسأل الله الحمد لله على كل حال nara gbọ́dọ̀ tí ó padàdà kéèyàn sọ jáde kéèyàn máa ń fi ọkàn sọ ní pé àti ìnùbà ṣe wọ́n mọ̀ ọ̀sẹ̀lẹ̀ táwọn mí náà bẹ̀ jẹ́sí ìdàkúrẹ̀ jẹ́sí sọ̀rọ̀ ẹ̀kọ́ jẹ́sí sọ̀rọ̀ ìtọ́nà ọ̀rọ̀ ọ̀hánà wọ̀ sáàdà kódà jẹ́sí yẹtúlẹ́kì ṣùgbọ́n omi wáyé náà ṣùgbọ́n kọ̀ fẹ́ẹ́sì náà. nítorí wáyé yìí ọ̀pẹ ọ̀yá àti ọmọ mi yọ padà kúrò lórí pé èyí náà máa ń rọ̀ fún sọ onígbà tó lé kíkì ilé gbogbo inú bàjẹ́ tí máa ń lò sí ọlọ́run ọ̀rọ̀ bàbá wọn sáàlẹ̀ ọlọ́run ọba yóò sọ ìbànújẹ́ yẹn yóò sọ ìgbàlódé wípé yóò sọ ìdúró padà ọ̀gbìn ọ̀gbìn. lára ìlú yálà ìṣirò ẹni yẹ àbí sẹ́lẹ̀ òní èyí tó tó lè ti lọ sẹ̀lẹ̀ táwọn ẹ̀dẹ́ yàn ṣùgbọ́n tó ti ọmọ ọmọ ẹgbẹ́ tó yẹ padà òkè dàgbà ọ̀rọ̀ kò tí èyí tó sẹ̀lẹ̀ síbi òní ká ọmọ ọmọ dàgbà láti yí padà sí ìdájọ́ ilé máa padà máa lọ lórí pẹ̀lú ìgbàgbọ́ ní ìkọ́jáde láti inú ọkàn wá ìmọ̀sí ọkàn tó báyìí àbàṣe mọ̀síríkà àbàṣe bí ẹnu yẹ àtìjẹ́ kó tètè padà sí àgbà ìrìnà. eléyìí lára ń fi ọlọ́rọ̀ ṣùgbọ́n àtàwọ̀dá lẹ́yìn tí máa ń lò fọ́ọ̀mù àtẹ́bí rẹ̀ ní. gbogbo àdàmọ̀ ìgbé àwọn àtẹ́bí ọlọ́run òní wọn ń tó ní àjọyọ̀ Muhammad sallallahu alaihi wasallam lọ́pọ̀ sọ nínú àkàtẹ́ ìlú ìgbé ẹni bàbá rí àdáwò kan ó fi tòun ó fi àdáwò yẹ pọ̀ ní àdáwò tó tẹ̀lé sóhun àdáwò wo ni ọgbẹ́ bọ́ ọmọ àtẹ́lẹ̀ ayé tí ò ní bá àwọn àtẹ́lẹ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀ba àlẹ́bí ọlọ́ọ̀ba kọ̀ọ̀kan ìmọ̀ òtútù ìdíbà lórí ẹ̀mí pẹ̀lú fún wọn lápèjú àwọn ànábì ló ti wájú wọn pé ànábì báyìí ó bẹ̀rẹ̀ sí ànábì báyìí nǹkan báyìí bẹ̀rẹ̀ sí ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn a ti lọ́ bàjẹ́ ànábì wọn máa ń bẹ̀rẹ̀ lọ́kọ̀ lọ́kọ̀ ìrùsílẹ̀ lórí àwọn ilé òfin àwọn ànábì ọlọ́run ìyẹn pàtẹ́jà sí pé gbogbo àwọn ìjọ tó tẹ̀lé sáwọn ànábì ọlọ́run nígbà kọjú yìí ṣé ọjà tó pé máa ń ṣẹlẹ̀ sí ẹ̀rí lórí sí ẹ̀rí sí àdúrà àti sí ọ̀nà ọ̀la gbogbo ẹni ọ̀nà ọ̀la máa ń sọ fún àti ìfọwọ́ra àtẹ̀sọ́nà ìwé ṣe ẹni àkọ́kọ́ ní ọ̀sẹ̀ ẹ̀ ó ti ṣẹlẹ̀ sáwọn kan tí wọ́n ti rẹ̀ nígbà wọn àtẹ̀lé ọ̀nà wọ́n dúró wọ́n ló dùn ni bí a ti dún ọ̀hún tí wọ́n náà bá lè dúró láì nítọ́sẹ̀ ìwọ̀n ní dáadáa yóò padà tẹ̀lé sí wọn náà. Tí a bá máa ń dàda parọ́ báyìí, tí wọ́n pè yàn ló kù rọ̀. Tó yẹ kí pé kò sí ìgbàlẹ̀ yàn ń wá fáwọn èèyàn ní dáadáa lọ. Bẹ̀rù bí ẹ má tẹ̀wọ́, ẹ má sóògùn, ẹ má pè nǹkan mí. Kí wọ́n sì gbèrú ẹni bẹ́ẹ̀ ní wúlò. Kí wọ́n pè lẹ́sẹ̀ ọ̀làjú. Kí wọ́n pè lórúkọ sí èsì díẹ̀ tí ànájẹ́ ọlọ́run olóògbé ti àdébí ní ọ̀pọ̀ àwọn ìṣòro mẹ́rin ìwé ní ẹ̀ ìdí kèrè bí ó bá ní wọ́n tẹ̀sí à láyé lónìí yóò fi lè bá mi àwọn olóògbé yẹn wà lórí ìpèsè fún náírà ọ̀dà àfẹ́sí rẹ̀ ìdí ń pe àwọn ọ̀nà lórí bí mi lórí pé ẹ má ṣe bọ̀ ẹ má ṣe ìtàn mí bóyá tòlódọ́ náà ọ̀rọ̀ ìgbà á dàbò ọ̀tá ẹ̀ ọ̀nà ọ̀gá mọ́tà àti ìlọ́pẹ̀ wa tó bá ti pa ààrẹ mi ààrẹ wo ló ń fẹ́ tó ti ààrẹ rẹ̀ yìí o ààrẹ ìgbòsọ̀rọ̀ ẹ̀ tó sọ́dà tí dúkìá tán tí gbogbo nǹkan tán tí òbí kàkà bá nígbà ìgbà yìí jà lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ ìgbọ̀rọ̀ kò wù. Àdìsí Adébíyà Akọ́rò tọ́sà fẹ́ kó olóṣùfẹ́ ló lébẹ̀ẹ́. Àdébí yóò tó wà ní ìgbọ̀rọ̀ sọ̀tọ̀dá àìgbà ìyọ̀dún. Wọ́n padà pàdé lẹ́nu sí pé Àdébí yóò tó fi bá mi. Ó ti di àrà, ó ti di ọmọ, èso ìyàmá fi ń yàrá. àtúnábí ọ̀nà ọba nìyí ìwádìí àtúnábí ọ̀nà ọba nìyí náà ọ̀rọ̀ ọ̀rọ̀ wa ìta lọ́la. gbogbo eléyìí ni ọ̀nà ọba náà tó fún àwọn ìwà mọ̀hánmẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀nà ọba nìyí. wọ́n dákàlí kóòtù ẹ̀rọ ìṣòro ọ̀hún àbúlé. فصبروا على ما مذبوا وعوروا حتى أذاقوا نصرنا Dari ndị Muhammad Sallallahu Alaihi Wasallam Ìsẹ̀lẹ̀ àkọ́kọ́ tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀rọ̀ Ìsẹ̀lẹ̀ àkọ́kọ́ tí wọ́n fi ìdínà ọ̀fi ìdínà Nabi Muhammad nínú olùdókòwò ilé ìlú bọ́bá ní kó agbó ọkọ̀ lò ó lọ́dún bẹ́ẹ̀ wọ́n tó ní pa wọn lẹ́yìn wọn lọ. ìlú ìdájọ́ bí àwọn ẹni tó bọ́bá ẹni tó dà lórí ìlú yìí lọ wọ́n lè kó bẹ́ẹ̀ wọ́n lé àwọn sàkádà ìwà lọ́la ẹni alẹ́ yìí wọn náà bá ní tí gbogbo ẹni máa ń tẹ̀lé sí ọ ó lè tẹ̀lé sáwọn àtẹ̀lé ìlú ọ̀ṣun. nínú ọmọ méjì tí a ní wọn kánlẹ̀ ọmọ báyìí tó náà bí ẹyọ àgbérí lọ́jọ́ ìrẹ̀ ẹyọ kan náà lẹ́yìn ọ̀rọ̀ oṣù mẹ́fà oṣù lọ́ba àti wọn kánlẹ̀ sọ̀rọ̀ láyé. kí ni kọ́fẹ́ tẹ̀lé sí ẹ̀dá náà ní tí ò lè rí àkóso yálà nínú àwọn àdájọ́ náà àti káwọn èèyàn dájọ́ ń tẹ̀lé. Nàbẹ́ ìbáwò dáadáa àìwé ọ̀nà padà sọ́dọ̀ ìrìnà kama kulijua yẹnyẹ ọmọ ọmọ hàn ọba láti lọ ilé lórí àtúntò yìí èyí ṣe wọ ẹni àkọ́kọ́ ṣe máa gbé kọ parọ́ tí òun fi máa nípa iṣẹ yọ lọ pa ọlọ́run ọmọ ẹgbẹ́ ọlọ́run tó kọ ẹgbẹ́ káwọn má ti rò dà èyí táwọn bá lọ́wọ́ bàbá wọn tí a tó fi ìdílé rẹ lérí ẹ̀ tí wọn fi máa lọ́rọ̀ tí wọn fi máa lérí nírọ̀ náà pa ó ti tẹ̀lé táwọn ọmọ ìlú ọdún rẹ̀. Fàtọ́bàrò ṣùgbọ́n wọn ti wò ó wọn láti bára wọn ò kó lérí jẹ́wà. Dìgbàwọ́ títí táwọn ìjọba wọn lè àjọyọ̀ wọn lè fi wọn. Àlàjọ náà wá ní ìpàdé wọn àkàtà ìṣòro àti ìṣòro náà lórí ọlọ́run wá lórí wáyà ọ̀gbẹ́sì náà lè fi máa ọ̀sẹ̀lẹ̀ ká lórí bí ọ̀rọ̀ lọ́kọ̀ọ̀dà ìtọ́nà wa ti lọ́wọ́ ti lọ́wọ́ lórí àbí ọlọ́run ọ̀rọ̀ lórí. ọlọ́run ní padà fún àlejò wọn mọ̀hánsẹ̀ sọ́kọ́ láti sọ́là torí pé alẹ́ ní ti bá wọn àtúntúwájú rẹ̀. bóòlù àwọn àtúntúwájú rẹ̀ ti lé òun àyà sọ́rọ̀ wọn sàhámbòrì ó ní farajà ó ti sùúrù àjọ ọ̀wá sí. wọ́n ti rí pé àyè gbà ní Madina ayé gbà kọjá Madina ìgbà lè fi ọlọ́run bá ti fún alẹ́ wọn màkàtẹ́ ọlọ́run bá ti lò lọ́lá ní Madina ẹ̀yọ́ fún àká àyè lónìí nígbà tí àwọn sàhábàrì wà lọ́lá ìta lẹ́yìn tí ọlọ́run bá ti lò fún ànábì àwọn ẹni ẹ̀ka lọ kánà ló gbé ìgbèrè ànábì lójú rẹ̀ àtìlẹ́yìn rẹ̀ láǹfẹ̀dà rẹ̀ ti tájẹ̀tì àwọn kèlèrè yìí ní pé sáàbà pàkínlẹ̀ yìí tọ́lé pẹ́ka ọkùnrin yìí wọ́n ta gbogbo ipá láti lè ẹ̀sìn òlẹ́kà wọ́n fi sínú àtọ̀tọ̀ ṣùgbọ́n ẹ̀sìn sáàbì ọ̀tà mẹ́ka lọ́sìn òṣìṣẹ́ jẹ̀bọ̀ mẹ́sìnà òṣìṣẹ́ jẹ̀bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlú ayé kọ́dà yóò fẹ́ yọ̀ ọ̀rẹ́ òṣèlú òṣèlú wa ọ̀dọ̀ mùsùlùmí wà. Àwọn orílẹ̀-èdè táwọn burú ní ìgbógun ti ẹ̀sìn bíi India, Russia àtàwọn ìlú pẹ̀lú pé ìgbógun tẹ̀sí tí wọ́n kọjá táwọn bíi mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ tó mẹ́gbàá lọ sí hajj yóò rí wọn sẹ́mọ̀ rí pé àpẹẹrẹ mọ̀tòmí tó wà nínú àwọn àdúgbà ẹ̀ táwọn àdúgbò ní ìbéèrè orúkọ ẹ̀ lé wọn náà bá ti sìn náà káàdì kí ló fà á torí gbọ́dọ̀ wọn lè wọ́n dára mọ̀ wá sí ilẹ̀ ìfẹ́ wọn náà pẹ̀lú ìṣẹ́ àtẹ̀mí ìdàgbà ẹ̀ àyùmáyé ọ̀rọ̀ àwọn àmẹ́lẹ́ ọ̀rọ̀ àbẹ̀sọ̀ ọ̀rọ̀ àbẹ̀sọ̀ ọ̀rọ̀ àbẹ̀sọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àbẹ̀sọ̀ ọ̀rọ̀ àbẹ̀sọ̀ ọ̀rọ̀ àbẹ̀sọ̀ ọ̀rọ̀ ó lè jẹ́ ìlú sọ̀rọ̀ yìí ó lè jẹ́ tí wọ́n lọ́wọ́ ní màá gbé oṣù tẹ̀lé yìí yóò padà kó bẹ́ẹ̀ mùsùlùmí náà ti gbọ́dọ̀ wà tẹ̀lé tí ó bà ní ló tẹ̀lé yóò padà kó rẹ̀ yóò padà sí ìṣúná. Lára tí wọ́n máa ń sọ lórí ẹ̀mí ẹ̀ ti máa ń gbé ìlànà jẹ́ fúyẹ́ nǹkan tí ń dún ẹ̀ lórí ẹ̀rù ní èkó. Òun náà ti tọba tí gbogbo ọjọ́ ayé ẹ̀ tọba fi bàtújẹ́ lẹ́nu tí ṣẹlẹ̀ sí ọ kò yí ìkàkà padà nínú ọdún tí bẹ̀rẹ̀. Nítorí tí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ ọmọ nìyàn ni ó bàtújẹ́ ìwé ọ̀gọ̀rọ̀ bàtújẹ́ ọ̀yá rẹ̀. Yọ bàtújẹ́ ní ọmọ nìyàn níwọ̀n bá yóò sì ṣe owó lórí ẹ̀sìn. Kò ní ronú nípa ìmọ̀ náà bá ti lọ́wọ́ ló ń bẹ̀rẹ̀ wá tó ti sọ tó tẹ̀lé ilé èrò náà yẹn kò mú kankan kó bí kò tẹ̀lé yóò tó dá ìjà mi ìjọra kò sí èdè ní ìgbà yìí pé ọlọ́run ra yóò fi ìgbàlẹ̀ sí ẹ lórí ọ̀gẹ́ yóò fi ìgbàlẹ̀. Àlejò àwọn àgbà ìsọ́kọ̀ ẹni ìjọba nígbà tí ó wà ní ìdíje lórí pé kò sí ní sẹ́yìn àti ní ìjàdàbọ̀ àbí ẹni wà nínú yàrá ta ẹni wà nínú yàrá lọ́wọ́ àwọn tó ti rọ kiri ká wọn fẹ́ mú olókùú àbí wọn mú láàyè gbogbo ọjọ́ yẹn ti fi máa mú yàn lóṣù àlọ́wọ́ kí ló kù ṣùgbọ́n ìdí pé ọlọ́kùn lè ní ṣùgbọ́n pẹ̀lú ìgbàgbọ́ pẹ̀lú ìfọkàtà ọlọ́run ọ̀sán àdàbọ̀ ìhàlẹ̀ ànábì wà ní orúkọ tí mo sọ yìí nígbà tí abúlọ́pẹ́ sọ pé àwọn ẹni yìí wọ́n ti wà lẹ́gbọ̀n náà sá lọ. èyí tó bá gbójú mú sàyẹ̀ nínú wọn kò sí èyí nípa ilé yóò lọ. ànábì sọ̀rọ̀ láti ọ̀sán náà ní ilẹ̀ náà ìgbà wọn àgbà. òbí kọ̀ ọ̀la jẹ́ bẹ́ẹ̀ yẹ kó àdúrà nínú ìbáwá yìí náà ọlọ́ọ̀bá tí máa ń yọ ọ̀yàn yóò fi rí ọ yóò ní wọ́n fún bẹ́ẹ̀ ọlọ́ọ̀yọ́ àti àti ọ̀yọ́ ọlọ́ọ̀bá tó lájú ara ní ìdílé ìdílé kì í ṣe torí pé ó ṣe àjẹmí ọ̀nà ní òṣèlú ó lọ ìtọ́nàwá tí máa ń mọ́ ìyípadà báyìí lọ́nàwá tó lọ sí mọ́lẹ́rọ̀ pé àwọn àjẹmí ọlọ́ọ̀bá ti dára sí mọ́ wọ̀kàtà ìdánimọ̀ bá a ti ṣe fáwọn ànábì ọlọ́run látara jẹ́ nítorí wọ́n ní àbáradà bẹ́ẹ̀ náà láti wò fún gbogbo ẹ lọ́ba jẹ́ wọn. ìbànújẹ́ lórí ìtàgbẹ́sẹ̀ kọ̀ kò mú kankan wá ju àbúrú mi lọ. bẹ́ẹ̀ ni torí pé àwọn dọ́kọ̀ náà máa sọ ìyẹn ní ní àwọn onírànà àwọn ìlànà látara ẹ̀ tó ti ṣe yọ̀ máa.

kókòrò gbàdọ́gba ti ń ṣe lọ́nà òun kírun ẹ lóṣù àdúgbò yẹ ọ̀pá nǹkan ní ìpẹ̀lú ọ̀nà ọ̀pọ̀ nǹkan ní èdè tó ń kírun ó tún wá lọ tako sórí nǹkan lọ́ba ń tẹ̀lé ọ̀nà òkú pẹ̀lú ẹ. gbogbo orí tó bá ń rí àpò orí ẹ̀jẹ̀ ọlọ́wọ́ ti pè é sórí ìwé wọn àgbọ̀n láàrin. wọ́n wọn ò ní ní ìgbàmà àwọn fún wa owó ọba títí tòmídàtí pé wọn kọ ní kọra yá tọba ti pé sáǹtì ọba dá ẹ̀kọ́ àní tó máa lẹ́tọ̀ọ́ lórí kéde sí abẹ́tọ̀ lórí ayé ìlànà owó wà ọmọ wà owó kaná wà ṣẹ̀tọ́ ni máa ta orí ẹ̀kọ́ yẹn kò lè kú sórí ẹ̀ ó tẹ̀lé àdáwò olùyá ti dé lọ́wọ́ jẹ́ ọjọ́ òkúyà ìyá náà tó máa ń tó olúwọ̀ ṣẹ̀tọ́ ṣẹ̀tọ́ ọ̀dọ̀ pé mo pè ọ́ obìnrin ẹni kẹ́lí pé mo fọ́ tẹ̀lé ìyá tó wàlá àtàlù mọ́ọ̀nì wà ló mú àkókò ẹ má bu ẹ̀ka ẹ má bu mi ara ẹni kẹ́lí àwọn kan wà láyé ṣùgbọ́n lóòrò gbàgbé ọba ti ń pe ọlọ́run nìkan tó pe nǹkan bí ìkírun ìpè ìtọ́nà ọba ọ̀dà ìwò ìgbàgbà ó lè fi àti ìtọ́nà ọba ọ̀rẹ́ ndc tó máa tẹ̀lé ẹgbẹ́ ìgbàmbá àgbà ẹ̀ tọ́nà ọba wà nínú. ètò ọ̀sẹ̀lẹ̀ ní ìdíje torí àìsí ìbẹ̀rẹ̀ kọ́ bí kò sí o fẹ́ fi mú dáadáa ní ìyọ̀. àná ìdí mọ́fà àlejò ìtọ́lá ìtọ́lá nígbà tó wà nínú ewu tó ti rí pé ọ̀sẹ̀ nìkan tó lè là yàn àfi ọlọ́run torí àwọn náà àtàwọn ọmọ ogun rẹ̀ ó wà lẹ́yìn odò tó yẹ pé tó yẹ bá rọ́ọ̀lù wọn pa wọn ó wà wọn dúró amédèjì ojú kara wa kèsì pé bọ́yá wọn tẹ̀lé sọ fún yín pé à yọ̀rọ̀ àwọn àti súnmọ́ lọ́nà kò jẹ́ wọn pé padà ní máa ta ọ̀ọ́ àlùfẹ́ wọn nígbà tó ojú kara wọn àwọn ogun yọ̀rọ̀ àwọn àti wọ́n ti lẹ́nu mọ̀ wọ́n mú wa àná àwọn owó sẹ́lẹ̀wọ̀n àtàwọn owó mú wa rẹ̀. kí ni àwọn àtàwọn ọmọ sàtọ̀ àwọn èèyàn múlá ìlànà àwọn ìmọ̀ràn wọ́n tó ká bára òbí èdèjì àti kó sọ̀rọ̀ àti ìdí ẹni ìparun. tí wọ́n ká tọ́ra balẹ̀ tí wọ́n pa wá pọ̀ ra àti ká rọ́ lóòlò ká pa wọn. àná ìdí mọ́tò lè kálà láyé láyé òwúrọ̀ yìí kí ló fà á torí pé ọ̀nà ọ̀rọ̀ wà sí gbogbo ipò yóò ní ìrànwọ́ kọ́ máa mọ̀ yí pé ọ̀nà ọ̀rọ̀ wà sí ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ tó lè wà sí ọ̀rọ̀ ṣùgbọ́n tó o bá ń pe ọlọ́run tó pe nǹkan ní ìdájọ́ wà lọ́pọ̀lọpọ̀ tó bá ti ń pe ọlọ́run tó pe nǹkan ní ìdájọ́ wà ẹ̀sọ́ náà ẹ̀ yọwọ́ àpàlẹ́yìn rẹ̀ pẹ̀lú kọ́ àtọ́rọ́ onídùúrẹ́sẹ̀. ẹ̀sìn mùsùlùmí tó rí kọ́tẹ̀lẹ̀ sí dáadáa yọwọ́ àtẹ̀lẹ̀. bákan náà lára sí ni máa ronú òmìnira ní tọ́tẹ̀lẹ̀ yìí dáadáa lọ́tọ̀ ẹ̀mí wa. ìwọ náà ronú àwọn ìpínlẹ̀ ayé ètò ìsìn. àyè mọ́yìlá wa náà rí sẹ́lómi ọ̀fẹ́ ṣe kọ́ọ̀tì dáa tó lè pé pẹ̀lú òṣìṣẹ́ àti ìgbèjì kọ́ọ̀tù ní ìlú tẹ̀lé ní ọba ìṣe tí wọ́n máa sọ káàrẹ̀ ilé kọ́ọ̀tù tó fẹ́ ṣẹ̀gbẹ̀ àti ọba ìṣe ní tó ń rí lónìí ní ìwé máa ṣe. gbogbo ẹ̀kọ́ kan wá náà ló ní wà lókè ìwé òṣùgbà tàbí olómọ bẹ́ẹ̀. wọ́n kàn ní kú lórí nínú tẹ̀lé ayé tó ṣe pé ọ̀pọ̀ ní gbọ́n ojú sùn sínú yóò ti máa bàjẹ́ pé á ah! ìtẹ̀lé ìwé òṣèlú màdé ṣe tí nǹkan ní ìbátan inú ìyẹ kó lò lé àti ọmọ ọmọ ẹsẹ tó àpèjú ilé ẹ̀kọ́ òdòdó ẹgbẹ ìbájọ ronú yọmọ ìdìbò pẹ̀lú yóò sì gbé ìfọwọ́sẹ̀ olùdíje ẹ̀kọ́ ẹ̀. kéèsì àwọn ọ̀rọ̀ gbàgbọ́ tí ìbá ń sọ lẹ́nu ìgbàlódé tí sọjáde ìgbà bá ń bí ẹ̀sìn máa kó irú ẹ̀ nílé ọwọ́ àti ìgbésẹ̀ ìgbésẹ̀ ní pé ìdìbò ìṣà tó kù ìlà àìlè rẹ̀ ó ti wáyé kí lọ́nà àbáyọ ọ̀nà àbáyọ lọ́wọ́ àwọn ọdún sí ọ̀wá ní ìṣẹ́ wọn ti dá àwọn tó bá jó lórí rẹ̀ lọ́sí onílà àtàyè oríkẹ́lẹ́ omi ìlú ní bẹ̀rẹ̀ láti ètò ńlá ẹni tí ò nílà àtàyè lẹ́nu tó ní bẹ̀rẹ̀ orí á ah, ìjọba tó bá ti bẹ̀rẹ̀ gbogbo àwọn tó rí náà náà lọ́nà yóò wá mú ọ lọ lẹ́lẹ́bọ yóò mú ọ lọ lórí òkè eléyìí ó ti bẹ̀rẹ̀ ní ayé ṣùgbọ́n sí láàkàyè lórí pé sí bá wà fún yóò máa pè ní ìfẹ́ wà nílé ọmọ sọ lórí mú látara

Thank you.